ṣé ẹ kò gbàgbé níbi tí a ìtàn Lisa Abíagbòǹgbò Àkàlà akọni ilẹ̀ Yorùbá àti akọni ilẹ̀ Ẹ̀gbá tí àwọn ìlú Ẹ̀gbá tí wọn ò lè gbàgbé láéláé ṣé ẹ kò gbàgbé ibi tá a bá a dé lọ́sẹ̀ tó kọjá yìí a jẹ́ kí ẹ mọ̀ pé Lisa Abíagbòǹgbò Àkàlà ó ti pe ìpàdé ẹgbẹ́ àárò ìyẹn ẹgbẹ́ tó dá sílẹ̀ láti máa ṣe ìrànlọ́wọ́ fúnra wọn ó ti pè é o sí ilé ẹgbẹ́ ìyẹn ilé ńlá tó jẹ́ ilé àpapọ̀ ẹgbẹ́ àwọn ẹgbẹ́ àárò Lísàbí ti sọ nǹkan tó fẹ́ ó ti sọ fún wọn pé àwọn ajẹ́rìí aláàfin ọ̀yọ́ ìyẹn àwọn aṣojú aláàfin ọ̀yọ́ tó wà nílẹ̀ Ẹ̀gbá pátápátá inú fẹ́ káwọn pàtàn tó sì jẹ́ pé ìmọ̀ ṣe àwọn tó wà ńbẹ̀ ẹ tún káàbọ̀ lọ́sẹ̀ yìí ara ò le bí àlàáfíà olúwọba kò ní fi gbogbo àsílẹ̀ o gbàrà tí Lísàbí Agbòǹgbò Àkàlà tó sọ nǹkan ìmọ̀ yìí fáwọn ẹgbẹ́ àró tí ariwo ńlá sọ tó ń kálukú ń kọ́ hàhà ìní wọn ò bá máa ń tán fẹ́ sọ ṣùgbọ́n ṣé àmọ̀pá ti sọ fún yín pé inú ẹgbẹ́ àró yìí òfin kan wà òfin ọ̀hún sì ni pé tó bá ti bẹ́ẹ̀ ṣiṣẹ́ àró tó bá di àsìkò tiẹ̀ nǹkan kí nǹkan tó bá wù tó fẹ́ gbé fún àwọn ọmọ ẹgbẹ́ wọn kò lẹ́tọ̀ọ́ láti kọ̀ ó ti di dandan ó ti dọ̀ranyàn fún wọn láti ṣerú nǹkan bẹ́ẹ̀ èyí ló mà kó bọ́wọ́bọ́wọ́ sí àwọn ọmọ ẹgbẹ́ àrò lọ́wọ́ o nítorí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo wọn ni ò ní gbà kódà ara àwọn tó fẹ́ yarí nu wọn pé a eléyìí ti lẹ́jọ́ àwọn ò lè ṣe ṣùgbọ́n òfin lòfin ń jẹ́ ní ìgbà ìwáṣẹ̀ sí ni àwọn ò kì í dalẹ̀ àdéhùn nígbà tó ti ṣàdéhùn níṣẹ́ ni gbogbo àwọn ọmọ ẹgbẹ́ gbà ká mú o tó sì wò pé iṣẹ́ tí Lísàbí Agbòǹgbò Àkàlà tó ń ràn wọ́n àwọn yóò jẹ nítorí náà ti bá òun náà ti bá wọn pààrọ̀ tàwọn èèyàn kó ti ṣe iṣẹ́ fáwọn òṣìṣẹ́ káwọn náà ṣe nǹkan tí ó ń fẹ́ ṣùgbọ́n àrí àwọn nù àwọn kan nu wọn tí wọ́n sọ wípé káláwọn tiẹ̀ mọ̀ pé ọgbọ́n tílẹ̀sẹ̀ àbí agbóǹgbò àkàlà tó dá tó fẹ́ẹ́ fi dá ẹgbẹ́ ilẹ̀ rí àwọn kò bá má ti darapọ̀ nítorí pé ogun aláàfin Ọ̀yọ́ ó ṣòro kojú ṣùgbọ́n àtidójú ọ̀pọ̀ agadè báyìí o iwájú ò ṣeé lọ mọ́ ẹ̀yìn náà ò ṣeé padà sí ó ti ṣọdá kí wọ́n jíṣẹ́ lísàbí agbóǹgbò àkàlà báyìí ni àwọn ọmọ ẹgbẹ́ àrúgbà o láti ṣiṣẹ́ fún lísàbí agbóǹgbò àkàlà láti ràn lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ lẹ́yìn ìpàdé Lísàbí Agbóngbà Kàlábà bẹ̀rẹ̀ sí ní wá àwọn ajẹ́rìí Aláàfin Ọ̀yọ́ ó mú kìnní ó pa á ó mú kejì ó pa á dànù báwọn ọmọ Ẹ̀gbá káàkiri ìyan àwọn ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ àró báwọn náà ṣe gbúròó ìtú Lísàbí Agbóngbà Kàlà làwọn náà mú ṣàárò wọn ṣe o wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn ajẹ́rìí Aláàfin Ọ̀yọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní pa wọn kiri ṣáà ti sọ fún yín ipe ayé ìjẹkújẹ ayé fàmí létè ntutọ́ ìnà àwọn ajẹ́rìí Aláàfin Ọ̀yọ́ ń jẹ ìṣẹ̀lẹ̀ jẹ àwọn lẹ́nu wọn kò gbàgbọ́ kán lè kọlù àwọn torí kìrú ẹ̀ ò ṣẹlẹ̀ rí báyìí ni àwọn ajẹ́lẹ̀ aláàfin ọ̀yọ́ ń sá kàbàkàbà kiri ṣùgbọ́n gbogbo wọn náà rí pa ò àfi ẹyọ kan tó jẹ́ àjàbọ̀ tó sá mọ́ wọn lọ́wọ́ bí eléyìí ṣe sá mọ́ wọn lọ́wọ́ báyìí ó mà gba ìlú ọ̀yọ́ lọ lọ́dọ̀ aláàfin ọ̀yọ́ láti jíṣẹ́ nǹkan àbàmì tó ṣẹlẹ̀ gbàrà tí wọ́n fi tó aláàfin ọ̀yọ́ létí nígbà náà orí aláàfin ọ̀yọ́ dìde ó fò dìde lórí àga àjókòó ẹ̀ ojú ẹ̀ yí padà inú ojú ẹ̀ pọ́n inú bí gan-an lẹ́sẹ̀kẹsẹ̀ ní kábíyèsí pariwo aláàfin Ọ̀yọ́ ní irú àrífín wò rèé ta ló tó bẹ̀ bàbá ńlá ta ló tó bẹ̀ láti fọwọ́ pa ìdààmú lójú ní ilẹ̀ Yorùbá wọ́n sọ̀rọ̀ wọn ní Lísàbí Agbòǹgbò Àkàlà ìlú síwájú àwọn Ẹ̀gbá láti kọ̀yà láti gbara wọn lẹ̀ lọ́wọ́ aláàfin Ọ̀yọ́ aláàfin Ọ̀yọ́ rẹ́rìn ó lọ́mọdé ògùn ògùn ó ń pè lẹ́fọ̀ọ́ ó lóun yóò jẹ́ kí ìlú Ẹ̀gbá kán mọ ìdí tí wọ́n fi ń bẹ̀rù òun tí wọ́n fi ń pè òun ní olórí gbogbo ilẹ̀ Yorùbá aláàfin Ọ̀yọ́ gbègbèsẹ̀ o aláàfin Ọ̀yọ́ ó pe àwọn ìlú bíi ẹ̀gbádò ìbàràpá ìjànà ìlàró àti àwọn ìlú míì ó sì pàṣẹ fún wọn láti ṣígun sí ilẹ̀ ẹ̀gbá àwọn ọmọ ogun aláàfin ọ̀yọ́ wọ́n kóra wọn jọ o wọ́n sì mú iṣẹ́ aláàfin ọ̀yọ́ lọ wọ́n ṣígun sí ilẹ̀ ẹ̀gbá ẹ̀yọ́ ọmọ yorùbá tòótọ́ báwo lógun náà ṣe lọ ǹjẹ́ àwọn ọmọ aláàfin ọ̀yọ́ ǹjẹ́ wọ́n ṣẹ́gun ilẹ̀ ẹ̀gbá ǹjẹ́ àwọn lísàbí agbòǹgbò àkàlà tí wọ́n sọra wọn di jagunjagun òjijì nípasẹ̀ ẹgbẹ́ àárò ǹjẹ́ wọ́n rí ogun Aláàfin Ọ̀yọ́ ṣe báwo lógun náà ṣe lọ báwo ni ìgbẹ̀yìn Lísàbí Agbóǹgbàkálá ṣe rí ìjà pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ nígbà tí a fi òpin sí ìtàn akọni ọmọ Yorùbá tòótọ́ yìí títí dìgbà náà kájọ gbé èdè Yorùbá ga kì í ṣe iṣẹ́ tiwa nìkan o ẹ kún lọ́wọ́ ẹ̀yin ni ẹ ṣe kóríyà àgbàjọwọ́ báyìí la fi ń sọ̀yà wa àjòjọwọ́ kan báyìí wọ́n ní ò lè gbẹ́rù dórí kóríyà ìrànlọ́wọ́ tẹ̀yìn náà yóò bá ṣe tá a fi jọ ṣe tí èdè Yorùbá yìí tí òfin ní kú ó dọwọ́ ẹ̀yin àti wa o nọ́mbà tẹ́ fi pè wá sí rèé o zero eight zero fifty two zero zero nine four two seven títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún pàdé àwa láàwà ẹ̀yin lẹ́ẹ̀bà láàbà o ó dàbọ̀.